أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي من على عباده بمواسم الرحمة والمغفرة وجاد عليهم بأيقات الإحسان المتكاثرة ونشكره على نعم الوافرة وأشهد أن لا إله إلا الله وأنه لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله خير من صلى وصام وأفضل من تأجل وقام اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى جميع الأنبياء والمرسلين وعلى جميع أتباعه إلى يوم الدين وبعد فيا عباد الله اعلموا أن الله تعالى لم يشرع صيام رمضان إلا لتحقيق التقى في سر والعلم وما الفائدة من الصوم لم يؤثر في صائبه تقوى الله تعالى كالتلميذ مر بمرحلة الابتدائية وجاوز العدادية وختمها بالمرحلة الثانوية لكنه لم ينجح في خمس مواد خاصة باللغة الإنجليزية والرياضيات من الامتحان الحكومي وايك فرمضان مدرسة يرجى من كل طالب فيها النجاة قال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال أيضا كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ثم أما بعد فيا عباد الله فيا إخوة الإيمان لقد ابتدع بنا أن أمة الإسلام هذه الأيام في ظلال الشهر الكريم لهو من أعظم الفرص الإيمانية التي لا تعوض ولا تقدر بالثمن والمسلمون يعيشون به مع القرآن ويبتغون به المغفرة والرحمة والرضوان والفوز بالجنان والعتق من النيران فهو ميدان الخير فهو ميدان خير وتقى يتسبق في ساءته المؤمنون فأين أنت فيه فيا عباد الله فاعلموا أن للصيام مفسدات يجب على المسلم أن يعرفها وينذر منها لأنها تفسد عليه صيامه لأنه تفسد عليه صيامه من الجماع فمتى جامع الصائم بطل صومه ويجب عليه قضاء ذلك اليوم الكفاره وهي عتق رقبة فإن لم يجد الرقبة أو قيمتها فعليه صوم شهرين متتابعين فإن لم يستطع بأن لم يقدر على ذلك بأن لم يقدر على ذلك فعليه إدام ستين مسكينا ولكل مسكين نصف صاع من الطعام المأكول في البلد ومنها إنزال المني بسبب التقبيل أو اللمس أو الاستمناء أو تكرار النظر فإذا حصل شيء فإذا حصل شيء من ذلك فصل صومه وعليه القضاء فقط ومنها الأكل أو الشرب متعمدا لقوله تعالى وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل أما من أكل وشرب أما من أكل أو شرب ناسيا فإن ذلك لا يؤثر على صيامه لما ثبت بالحديث أن رسول الله صلى الله عليه وسلم قال من أكل أو شرب ناسيا فليتم صوما فإنما أطعمه الله وسقاه أخرجه البخاري ومسلم ومما يفسد الصوم إيصال الماء وناويه إلى الجو عن طريق الأنف arúgbó ní ọ̀dọ̀ ọlọ́run abẹ́rúkọ ọlọ́run ọba wá sọ kó lọ́dọ̀ ẹni ẹkọ ẹni ìgbé abẹ́rẹ́ bá ní sọ̀rọ̀ wa náà lé orúkọ ọba ọba ọ̀kan ọba tí ò pé méjì ọba tí ń fi àánú rẹ ń fi ń kárí gbogbo wa láyé tó ṣe pé àánú yìí ti ẹnìkan náà sí àánú náà àti ẹ nínú ẹrú ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tó ta àwa ẹrú ẹ̀ tó ta wá lọ́rẹ àsìkò kan tó jẹ́ àsìkò àánú àsìkò kan tó jẹ́ àsìkò téèyàn tó máa rí àforíjì yàtọ̀ sí gbogbo àwọn àsìkò yòókù lọ bákan náà Ọlọ́run ọba yóò tún ta wá lọ́rẹ àwọn àsìkò dáadáa tó yẹ pé dáadáa téèyàn bá ṣe ń bẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀san tó pọ̀ tìyàntìyàn náà lè yóò rí bẹ́ẹ̀ àwa dúpẹ́ fún ọlọ́wọ́ wa yìí à ń yìn lórí àwọn àdẹ̀rà tó pọ̀ tó ṣe fún àwọn yìí bẹ́ẹ̀ là ń jẹ́rìí pé ọlọ́wọ́ yìí ọ̀kan ṣoṣo ni kò sẹ́ni tó jọ kò sẹ́ni tá a lè máa fi wé bẹ́ẹ̀ náà la jẹ́rìí pé dájúdájú anabi wa Muhammad ẹrú ọlọ́run là anabi ṣe òjíṣẹ́ rẹ̀ sì ní í ṣe pẹ̀lú anabi yìí ló lóore jù ní gbogbo ẹni tó kírun láyé tó sì gbààwẹ̀ láyé anabi yìí náà lọ́lọ́lá jù nínú gbogbo ẹni tó dìde tó ṣe nábìlà sin ọlọ́run ọba lóru ọ̀nà ànábì wa yìí náà ló ní ọlá ju gbogbo wọn lọ ìkẹ́kẹ́ kó máa bá ànábì orí àgẹ́gẹ́ tán ọlọ́run tí í ṣe àlùbáríkà kó máa bá ànábì náà kó máa pè lórí ànábì kó máa bá sọ ábà rẹ̀ kó máa bá gbọ́n ànábì ọlọ́run ṣáájú àtàwọn òjíṣẹ́ ọlọ́run lápapọ̀ kí ìkẹ́yìn náà kó kárí gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé ànábì àti gbogbo àwa tí ajá àlùmọ́ rẹ̀ lápapọ̀ ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ bí ọ̀jẹ́ sí pé ká lè bá a di olùbẹ̀rù ọlọ́run lọ́kànkán àti níkọ̀kọ̀ ni o ìtọ́lọ́run retí lára wa tóbi ní agbáwẹ̀ òun náà ní ká di olùbẹ̀rù òun ká dẹni tí ọmọ páyà òun tó yẹ pé òun ọlọ́run ọmọ wà nígbà yà wá gbogbo ògbà lórí gbogbo tá a bá fẹ́ ṣe tó bá rí bẹ́ẹ̀ kí láǹfààní àwẹ̀ téèyàn gbà tí ò wá sí ìlapa kankan nípa ìbẹ̀rù ọlọ́run lára àyàn àwọn àbá olùrònú jinlẹ̀ wọ́n ní àpèjúwe eléyìí tí ó fi yé wa dáadáa wọ́n lọ́dà bí ọmọ ọmọ kékeré tó bẹ̀rẹ̀ ni yóò ka primary level yóò tún ka JSS ó tún pa ó tún parí JSS náà ó tún tẹ̀síwájú ó tún lọ ka SS class obìnrin wọn parí ẹ̀ ṣùgbọ́n gbà tí ó wàá tún padà wá sí ẹ̀gzáàmù ńkọ́ ó fẹ́ẹ̀lì láti tún rí láti tún páàsì iṣẹ́ márùn-ún nínú wáíkì pàápàá jùlọ ó fẹ́ẹ̀lì english àti mathematics ẹ̀sìn kò wọ́n ti ti ń bá bọ̀ ẹ dákun kí làṣẹ yọrí ẹ̀ kí làṣẹ yọrí ẹ̀ ọmọ títí ń bá ẹ̀kọ́ ọ̀wé bọ̀ primary level secondary level látòrí junior class senior class ó parí gbogbo àwọn eléyìí náà ó wá jòkó wáíkì kọ̀ wá rí kírẹ́dìtì márùn-ún kò kò rí kírẹ́dìtì márùn-ún kò rí mú jàmá kí láǹfààní ẹ̀ irú ọmọ bí ọ̀sà ṣe yọrí nù bó tiẹ̀ tún wá jẹ́ sí wípé ìyàtọ̀ tó tún wà là wà ń bẹ̀ pẹ̀lú tàwẹ̀ òun ni wípé irú ọmọ yẹn àwọn opportunity mi tún wà mú ó lè jòkó lẹ́kọ̀ọ́ ní sinẹ́kò ó lè padà rí mú bí nẹ́kò bí ò ní nẹ́kò mo lè padà sí gc ó lè tún padà sí nafdep bẹ́ẹ̀ náà làwọn oríṣiríṣi àwọn ẹ̀sáàmù tó kúta táwọn èèyàn tó lè fi rọ́pò bí ó sì rí imú lọ́dún ní tọba ọdún tí ti ń bẹ láyé ó sì lè rí imú tọba àpò òun ti ṣe kẹ́ni òun ti fẹ́ẹ̀lì ṣùgbọ́n yàtọ̀ eléyìí òun ni pé rọmọdọ́ọ̀nù ọdún tó bá ti lọ kò ní padà o nǹkan tó bá lọ ti lọ náà nù o nítorí bá ṣe ń bẹ̀ náà ni ó wà ń bẹ̀ wọ́n ní káàlọ́ ọmọ yìí pé ajẹ́ pé Ramadan ilé ẹ̀kọ́ kan ni tó ṣe wípé a ó máa nínà kàn lọ́dọ̀ gbogbo ọmọ akẹ́kọ̀ọ́ tó wá ti wọ bẹ̀ yìí pé kó ṣàṣeyọrí kó pàṣẹ exam nígbà tí ó bá parí lọ́lọ́run sọ fún wa náà wípé o bá a ti ṣe lọ́ràn yẹn láwọn tó ṣáájú lórí ṣùgbọ́n kókò sí o kẹ́ lè bá olùbẹ̀rù Ọlọ́run ni kó ṣe pé ààwẹ̀ gbogbo àwọn tọ́lọ́wọ́ bá ọ̀fẹ́ táwẹ̀ bá lára rẹ tó ń ṣe rọ̀mọ̀dọ́nà wo dé yọ gbàálẹ̀ lára rẹ tí rọ̀mọ̀dọ́nà bá wá lọ tán òkun ní padà sí díẹ̀ mọ́ ẹ̀rí ẹlòmíín bẹ sìgá mímu rẹ̀ láàrin ó pẹ́ jù láàrin one hour. pé láàrin one hour ọ ti fi iná sí sìgá tí ó mu níta sọ yìí àwọn àwọn tí wọ́n máa ń mú táwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o ó pẹ́ jù one hour ni pẹ́nu rẹ̀ tiẹ̀ wá dilẹ̀ kò mu sìgá kò gbéná sẹ́nu kò gbéná sẹ́nu rárá one hour náà ni ṣùgbọ́n irú àwọn omi ń sọ yìí náà bí Ramadan náà bá dé kò ní gbéná sẹ́nu wọ́n tó wá fi ti ń jó kéré jù bíi. twelve hours àbí ká pé ten hours tó o fi lẹ̀ àbí ká pé fourteen hours jàre tó o fi gbéná sẹ́nu tó o sì fi lẹ̀ tó o lè rọ́jú bẹ́ẹ̀ ó yẹ kó jẹ́ sí pé ńgbà táwọn ẹ̀ bá lọ tán gbogbo tó lè kó ìpalára bá ọ lára òun náà tó ń ṣe òun náà tí wọ́n máa sọ fún ọ wípé kọ́ pátì tọ́mọ̀ sọ pé à ó ṣòro fi lẹ̀ ni kí ni òun náà ti tún ṣẹ́jú sí mi ní tó ń pè mí tọ́ ọ bá rọra ẹni tí ó pa ọ́ nù o tọ́ ọ bá rọra tí ẹ bá wíwí tọ́ ọ bá lò ní gbọ́ ní tí ó sì ọ́ léṣe nu o eléyìí tá à ń sọ yìí gbogbo àwọn àtàbàjọ lọ púrógàmù kan níjọ sunday tó lọ níjọ sunday tó lọ yìí gbogbo àwọn àlàmà jẹ́rìí sí arákùnrin kan dìde níbi púrógàmù jọ náà ó ní ẹjọ́ dókítà òun níbèrè ẹ̀rí àwọn àǹfààní kan nìyẹn tó ṣe pé gbogbo àwọn program tí wọ́n bá ń ṣe tí wọ́n bá pè wá ẹjẹ́ àwọn gbìyànjú ká máa lọ ká máa fàyè lẹ̀ arákùnrin yìí ń jọ́ náà nígbà táwọn wọn sọ̀rọ̀ tán wọ́n bá ní ẹjọ́ òun níbèrè bó ṣe dìde náà lóòótọ́ àwọn pé ah èèyàn ni o ó ní ẹjọ́ bó ṣe ń béèrè béèrè náà nìyẹn o èmi tẹ́ ń wò yìí ṣáàmà ni mí o mò ń fa gbogbo oríṣiríṣi mò ń fa o àbẹ̀sà dojúbò gbogbo oríṣiríṣi ni mo mú o tí máa wà lórí ọ̀kadà mi gan báyìí kí n tó sọ̀kalẹ̀ wọ́n á máa sàmì níbẹ̀ sàn mẹ́wàá ni o àmọ́ bíi yọ mélòó kan sẹ́yìn báyìí mo sáré pé mo kàn di ẹ̀gbẹ́ bí mú ni ó kàn sáà ń dààmú mi tó máa ń dùn mí gan mo á nọ́tìsì wípé kó mọ̀ lọ jẹ́ pé nǹkan tí mo mú yìí kó mọ̀ yẹ kó mo lọ bẹ́ pa ń báyìí o dókítà ìjọ kí ni mo lè ṣe sí o àmọ́ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí èmi náà tira kùtàrà pàtì mi ò lè mú mọ́ o ẹjọ́ dọ́kítọ̀ kí ni mo lè ṣe sí o àwọn onímọ̀ ìjìnlẹ̀ táwọn àbá ń pariwo táwọn onímọ̀ ìjìnlẹ̀ ń pariwo téèyàn ọba ti gbọ́ tí ọba ra ẹni tí ó náà nìyẹn o tọ́lọ́ bá fẹ́ sàánú ẹ̀ tó bá pàtì ó lè mọ níwọ̀n àmọ́ kẹsẹ̀ pé ti já ó ti ba nǹkan kan kí ó ti ba àwọn nǹkan kan jẹ́ lára rẹ̀ gbogbo àwọn ọmọkùnrin tí mo yẹn tọ́lọ́ bá dá má ṣe nǹkan kan torí ṣé anítọ́lọ́ta fẹ́ gbà kú ti wá ní. torí àǹfààní ara wa náà ni wàláì torí àǹfààní ara wa náà ni torí di eléyìí ìwọ tó ṣe wípé àwọn nǹkan tí ọ̀dà torí pé ọbẹ̀ ní ládàwẹ̀ ọ̀n pátì táwẹ̀ bá lọ tán náà jẹ́ ọlọ́run ni ó wà lára rẹ torí pé ọlọ́run náà ní bẹ lára wọn ò yan ọlọ́pàá kankan kọ́ máa sọ ẹ ká kò ní sọlọ́pàá tí ó sọ wa á wọlé á bò ń jẹnu lé á wọlé á bá nǹkan mímu nu lé á sì ní mu á sì ní jẹ nígbà tá a mú tá a ti ń sọ wa kọ́dà tó ah, tí ọba sáwẹ̀ ní báyìí kéèyàn nǹkan tútù yìí sẹ́mi báyìí tí ọba sáwẹ̀ ní báyìí ó jẹ ní ṣùgbọ́n torí pa bẹ̀rù ọlọ́run àwọn àní jẹ́ ọlọ́run fẹ́ bá a ṣe bẹ̀rù nínú àwẹ̀ ẹni náà kájẹ́ kí bẹ̀rù ọlọ́run ó tún ṣẹ́kù sí wa lára nígbà táwẹ̀ bá lọ tán ìyẹn ọlọ́run bá àlejò ọlá ló fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ nígbà tó tún parí ọ̀rọ̀ àwẹ̀ nínú Al-Qur'ani náà bákan náà àwẹ̀ ìlọ́nà yẹn torí o gbogbo àwọn òfin tóun kalẹ̀ yóò jẹ́ o gbogbo wa náà lọ́hàn sí gbangba gbangba wípé àwa mùsùlùmí lásìkò tá a wà yìí a wà nínú oṣù alápọ̀nlé oṣù tó ṣe wípé òun náà ní àsìkò kan tí to tó ráyè jòkó lẹ́mìí yàn dáadáa ẹ̀rí tá a bá wò ó ẹ máa lo àwọn àyè tẹ́yìn tí ń gbọ́ wá sí ẹ bá

náà lóṣù náà fi jẹ́ oṣù kíni o oṣù tó ṣe pé ìgbàgbọ́ ìmọ̀ aráàyè lára ẹni ṣùgbọ́n ẹjẹ́ àlọ́ ọmọ o pé oṣù yìí ìwà tó sùn yóò bá ti ṣẹ́tọ́ ẹ kó ṣe lára rẹ màá yín pé kò ṣe é gbà padà o pé dàpọ̀ wọ́n bá tún padà wá gbà mí màá pé òun kí ó padà wá mọ́ o tẹ́lẹ̀ yìí ti lọ ó ti lọ o kò lè padà wá mọ́ o ẹ sì jẹ́ ká lọ́ọ́ mọ̀ wípé gbogbo àwọn sí olóore téèyàn ó se mi oṣù yìí kò sí kọntíbáì pẹ̀lú owó àyè kọntíbáì pẹ̀lú owó káwé at least ti máa ná one billion báyìí nísìn bóyá o lè ṣe déédéé àwẹ̀ wọ̀lọ́ọ̀ kò lè ṣe déédéé ládàá àwẹ̀ pọ̀ kọjá kọ́ ọmọ owó kan kọntíbáì ẹ̀ àwọn sí olóore téèyàn ó ṣe nú àwẹ̀ ó pọ̀ kọjá kéèyàn kó wọn fẹ́ fi nǹkan kan torí ìdí eléyìí. àwọn kálukú wa là ń sojú kòkòrò àforíjì ọlọ́run àánú ọlọ́run ìyọ́nú ọlọ́run à ń sojú kòkòrò káwa náà lè jèrè àlìjẹ́nà á máa sojú kòkòrò pé bò ní okun náà sì bọ́ kù lọ́rùn wa inú oṣù yìí náà ni tọ́jà yìí pé kálukú náà máa lórí pé gbogbo àwọn tó bá jẹ́ olùkọ́ náà wọn bá gbọ́ lódodo àwọn nǹkan táwọn ọmọ lásìkò tá a wà yìí nì tó bá rí bẹ́ẹ̀ mi náà èwo ni náà ń o èwo ló ń fi rọmọdọ́ọ̀nù tiẹ̀ náà dù tí wọn náà ń tu táwọn yìí náà lé àforíjì ọlọ́run ó lé ìyọnu ọlọ́run ó lé àánú ọlọ́run ó lé kókùn bọ́ kù lọ́rùn rẹ jàmáà eh, kò sẹ́ni tó soríire tó tó ẹni tó wá jáde láyé tọ́rọ̀ rẹ̀ gásà nìkan náà kò sí ẹni tó soríire tó tó ẹni tó jáde láyé tó wá ní bá nìkan náà lọ́rọ̀ rẹ̀ kọ́tù sí o kò sì sẹ́ni tó sorí ibú tó tó ẹni tó ẹgbẹ́ wà tó jáde láyé tí wọ́n sẹ̀sì lọ́sẹ̀ rẹ̀ iná lọ́rọ̀ rẹ̀ kọ́tù sí kò sẹ́ni tó ibú rẹ̀ tó ibú lọ́rọ̀ abiyanahu wà lóṣù tá a wà yìí lọ́jọ́ tá a wà yìí lákòókò tá a wà yìí púpọ̀ mọ́sàkàwá fún inú àwọn tí ó ṣoríire tí ó jẹ́ ìwà àdìjẹ́ náà mọ́sàkàwá fún ọ. gbogbo tó lè mú ní sórí imú téèyàn bí dèrò náà ọlọ́dà fún mọ́sàlá àwábẹ̀ o ẹ̀rú sí ọlọ́run ẹ wá lọ́ mọ́ ọ wípé ààwẹ̀ tá à ń gbà yìí ó mọ̀ láwọn nǹkan tó bàjẹ́ tó sì jẹ́ dandan fún mùsùlùmí kọ́ màá. kó lè sọra bẹ kọmọ wàá di wípé gbogbo àwẹ̀ tí ń gbà yóò ti bàjẹ́ kò ní mà owó sì máa rò kó ń gbàwẹ̀ àkọ́kọ́ ń bẹ òun náà ni ìbálòpọ̀ ọkùnrin àtòmìnrin inú àwẹ̀ eléyìí ọ̀gbọ́dọ̀ wáyé gbogbo ẹni tó bá lọ lè báyàwó rẹ̀ lásìkò nínú àwẹ̀ àkọ́kọ́ náà àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ bákan náà yóò san gbèsè ẹyọ kan eléyìí tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí nínú ọjọ́ náà lẹ́yìn bẹ́ẹ̀ yóò tó wá san kàfàrà kí wá ní kàfàrà ẹ̀ báwọn ọlọ́run ti tó nínú alukur'an òní pé yóò kọ́ bọ́kùn lọ́rùn ẹ̀rú yóò bọ́kùn lọ́rùn ẹ̀rú ṣùgbọ́n káwọn náà wá a láti pé kọ̀sẹ́rú mọ́ kọ̀sẹ́rú mọ́ èyí tó tẹ̀lé tó dúkù tí ó ṣe nígbà tó tí ò sí ti ẹ̀rẹ́rú tí ò lówó tí ò ra ẹrú wọ́n ní irú ẹni bí ọgbà àwọn oṣù jama abẹ́rẹ́ kan lẹ́nu kọ́ ọbẹ̀ jẹ gbádùn ṣẹ́jú márùn ọ̀daràn oṣù méjì tó lè jẹ mu ó sọ́ra rẹ sọ́ra rẹ wọ́n jẹ wẹ́lẹ́ yọ sẹ́lẹ̀ sí ọ àbọ̀ ọbẹ̀ kí làwọn anire ṣáájú táwọn àbí sọ́ra tí nǹkan báyìí tí ètò ẹbí ṣẹlẹ̀ rárá sáwọn àmì lórí bẹ́ẹ̀ insha Allah ta'ala tọ́wọ́ rí bẹ́ẹ̀ni yìí bá tún wá jẹ́ ni bóyá aláàárẹ̀ kan tí gbà wẹ̀ dáadáa ti ń gbà ń gan-an ọ̀pọ̀lọpọ̀ gbà yìí máa ń láàdì sọ ni ṣùgbọ́n táwọn máa fi gba ọ̀hún kó wá gba méjì àbí òun náà ti mọ̀ pé tí wọn ò lè gbé àbáwọn dókítà ti sọ fún bẹ́ẹ̀ wọ́n tọ́ wá rí bẹ́ẹ̀ irú yóò bọ́ aláìní sixty 60 naanị ọ bụ ṣùgbọ́n àbá ní kótó lè kàn yẹn pẹ̀lú mọ́jẹ̀mú pé kò lágbára àti gbàwẹ̀ náà o kìsì ya yọkàn ámú yìí tó àwẹ̀ ń mo dé mo lè fi rárá o ọ̀kan náà àwọn àbá ọ̀rọ̀ máa ṣe fún wọn nínú àwọn àyè mọ̀ wọn lọ́ba àkàn ọ̀dá náà ọkọ̀ lùyàwó rẹ̀ nínú àwẹ̀ ó sì jẹ́ mùsùlùmí. ona náà wá béèrè béèrè pé ẹ̀dá ní tanra téèyàn bá ṣerú eléyìí àmọ́ òwúlẹ̀ lọ bí wípé yọ̀bọ̀ ẹrú ti mọ̀ pọ́ bá ní wò nínú àgbàlá ni lásìkò tá a wí ẹrú bẹ yọ wò nínú àgbàlá ni pé tọ̀ ìwọ ẹrú kan torí ìdáná tí mo dáná yìí ìwọ ẹrú kan máa lọ ni wọn ní rárá kóun náà lè fíìlì tó ṣe wípé tóun ṣe ọ̀dá ni àwẹ̀ ni ẹni kọ́ gbà kọ́dà ààwẹ̀ òun ẹni ọgbà ẹ̀rí wípé òun ló fi ni wípé òun ṣẹ̀ òun ṣe tí ọ̀dà torí ìdí eléyìí kìí ṣe ìtọ́rọ̀ ọlọ́run jù náà lọ́kàn mú fúnra rẹ o yọ wà tí tó tẹ̀léra wọn gẹ́gẹ́ bí òfin ẹ̀sìn bó ti gbé kalẹ̀ téèyàn bá wá bọ̀yàn oúnjẹ tí wọ́n máa fi ṣe déédéé òun náà ni oúnjẹ tí wọ́n máa ṣe déédéé ìlàjì abọ́ ànábì sallallahu wa sallam. ìlà abọ́ ànábì tá à yìí déédéé tó wà yóò máa ṣe agolo eh, kọ́ọ̀pù tí wọ́n máa fi yọ yẹn àbí tí fi yọ gàrí yẹn tó máa wà nù rẹ ọ máa jẹ fourteen ẹ̀rí ó túmọ̀ ti pé ọ gbọdọ yóò máa ṣe bíi mílíkì méje ṣùgbọ́n ìta o kìí ṣe ní tútù o torí gbà sẹ́nìkan tó ní wàá agolo méje tán rárá ní tútù lẹ́yìn tí wọ́n ti sè ni wọ́n bòdì wọn sí báwọn torí ìdí eléyìí ní èèyàn àwọn tó wá bẹ́ẹ̀ ni pé ó jẹ́ oúnjẹ tí wọ́n ń jẹ náà kan wá oúnjẹ kan wá oúnjẹ tí ń jẹ náà ẹlẹ́ẹ̀kejì inú tó báwẹ̀ jẹ́ òun náà ni kí pẹ̀lú pé ìwọ ló jẹ́ sábàbí tó fi jáde yálà owó sùsùn lọ́sàn-án àwẹ̀ torí wípé o ti gbọ́ lẹ́nu àwọn àbá mi pé bóyá tó bá wáyé bẹ́ẹ̀ kọ̀ bá àwẹ̀ jẹ́ ọwọ́ owó sùsùn ọwọ́ lọ kíìsì ìyàwó rẹ ó lọ fara ro ìyàwó rẹ ntí ń jẹ́ nǹkan ọmọkùnrin wá fi jáde àbọ̀ ń fọwọ́ kan obìnrin ọmọ ọba obìnrin mú ní nǹkan wọn ìtàwí ibi jáde lára rẹ àbí fúnra rẹ náà ni lọ́lọ́ ọmọ ọmọ ṣe bó ṣe jáde láwọn ọ̀nà míì táwọn èèyàn máa ń lò tí wọ́n fi jáde àbí àtẹjúmọ́ ìwo ni púpọ̀ ìwo mi wò púpọ̀ ìwo mi lọ́pọ̀lọpọ̀ ìtẹjúmọ́ obìnrin náà nìkan ibi jáde lára rẹ̀ àbáni tẹ́lẹ̀ ìbá lọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ tó ti bàjẹ́ o ṣùgbọ́n àwẹ̀ tí ó san padà àwẹ̀ kan náà ni ó san padà yàtọ̀ sí ìta ni ó san oṣù méjì bákan náà inú nǹkan tó bá àwẹ̀ jẹ́ òun náà ni kéèyàn ọmọ ọmọ jẹ kéèyàn ọmọ mu ẹni pé tọ́lọ̀ sọ fún wa ni wípé ká máa jẹ ká máa mu títí títí táwọn obìnrin pé àlùbájà níbi jáde tálùbájà níbi ti jáde àgọ́dọ̀ jẹ àgọ́dọ̀ mu má títí tó rò ó wọ̀ eléyìí ni gbé kalẹ̀ irú ẹni bẹ́ẹ̀ àwẹ̀rẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n tó já sọ eléyìí òun lẹni tó ṣe wípé ìgbàgbé ló ṣe é ló fi jẹ ìgbàgbé ló ṣe é ló fi mu irú ẹni yìí eléyìí tó gbàgbé òun kò ní lápá kankan bí àwẹ̀rẹ̀ torí ọ̀rọ̀ tá ànábì sallallahu alaihi wasallam sọ ànábì ní gbogbo ẹni tó bá gbàgbé jẹun àbọ̀ gbàgbé mu kọ́ máa bá àwẹ̀rẹ̀ lọ o. tọba bá jẹ́ gbàgbé ni tọ́lọ́ ọlọ́run da kúkú lọ kọjá sọ wípé màá sì sọ wípé mo gbàgbé náà ní sọ ipò gbàgbé tí náà bá sọ ipò gbàgbé ni ọlọ́run ti mà tọba sọ ipò gbàgbé ni ìtumọ̀ rẹ̀ náà ni pé ọmọ mà ọ̀daràn nù rí bẹ́ẹ̀ gbogbo ẹni ni. àlẹ́bí ni ọlọ́run lọ́bẹ̀ fún ló ń jẹjẹ o ọlọ́run ló sì fún un lómi mu jama ẹnu tó tún bá àwẹ̀ jẹ́ òun náà ni gbogbo nǹkan tó wá gẹ́ sí wípé ó lè kọjá sínú wa yálà látẹnu ni àbí imú ni gbogbo nǹkan tó wá ti lè kọjá sí inú wa yálà ó nǹkan tó ṣàǹfààní fúnú ni àbí kò nǹkan tó ṣàǹfààní fúnú ni gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó bà àwẹ̀ jẹ́ ni o abẹ́rẹ́ bàtà lánàá nù ẹ̀ gbogbo nǹkan tí ó bà wá láwẹ̀ jẹ́ ọlọ́mọsá ìjọ rọrùn fún wa láti jẹ̀nà sí allahumma arina alhaqqa haqqan warzuqna ittiba'a wa arina albatila batila warzuqna ijtinaba على منه وإحسانه وشكر له على توفيقه وإنعامه وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه ونحن أجمعين فيا عباد الله فعلى المسلم ألا يستكثر أمله على ربه من صيام وقيام وصدق وتلاوة ودعاء فكل أمل فكل أمل ما كثر قليل في جانب نعم الله تعالى وإنه لمن الحرمان والخسارة أن تمر أيام والليالي هذا الشهر المبارك وفيه من المسلمين من لم يرفع راسه لاغتنام هذه الأوقات فيقطعون النهار بالنوم والكسل والليل بالسهر والله والمحرمات نسأل الله العافية ومما نحتاج إلى فهمه حول فساد الصوم وبطلانه من إخراج دم أو سحبه ليتبرع به لإسعاف مريض أما إخراج دم قليل كالذي يستخرج للتهليل فهذا لا يؤثر وكذلك ما خرج بغير اختيار بالرعاف أو جرع أو غيره من التقيم وهو استخراج ما في المعدة من طعام أو الشراب عن طريق الفم متعمدا أما إذا غلبه القيء من دون اختيار فلا يؤثر على صيامه لقوله صلى الله عليه وسلم فليقل لقوله صلى الله عليه وسلم من ذرأه القيم فليس عليه قضاء ومن استقاه عمدا فليقضي أخرجه الإمام أحمد فلا شيء على السواك بل هو مستحب ومرقب فيه للصائم وغيره أول النهار وآخره ويجب على صائم اجتناب كذب وغيبة والشتم وإن شابه أحد وإن سابه أحد فليقل إني صائم فإن بعض الناس قد يسهل عليه ترك الطعام والشراب ولكن لا يسهل عليه ترك ما داده من الأقوال والأفعال الرديئة كما قال بعض السلف آون الصيام ترك الطعام والشراب فعلى مسلم أن يستشعر عظمة ربه واطلاعه عليه في كل حين فيحافظ على صيامه مما يجعله عديم أجره أو نقصانه وقد كان من عادات السلف إذا صاموا جلسوا في المساجد وقالوا نافذ صومنا ولا نغتاب أهدا والنبي صلى الله عليه وسلم يقول من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه أخرجه البخاري adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó ta wá lọ́rẹ tó sì dáadáa fún wa àyìn ọlọ́run ọba náà lórí kó fi wá sí kòńgẹ́ lórí àwọn ìdẹ̀ra rẹ̀ a sì jẹ́rìí kọ́kàn oṣù ní ọlọ́run ọba náà bákan náà a jẹ́rìí pé ànábì Muhammad ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ nìyí.

gbogbo àwọn nǹkan tí ń ṣe ìta àkàlẹ̀ yìí pátá bíi tí ìwúkọ́ pọ̀ tó ó kéré nínú àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ti mú ọ. kò sí dáadáa kan kò síṣẹ́ olóore kan tá a lè ṣe tó wá lè ṣe déédéé àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá lè fi ọlá tó sì mú ọ. sídẹ̀ra ojú la fẹ́ sọ ni tọ́wọ́ àṣọ ibà àwẹ̀ kan ọ̀bá ṣe déédéé ẹ̀ tójú kan bá fi ní pọ́blẹ́mù pẹ́rẹ́ nísìnyí wọn náà lọ wo itọ́ náà lórí ẹ̀ ẹ ò bàtà àti ń ojú náà látàárọ̀ èló la sinmi mọ́nà o ẹ ò bàtà ẹ wọlé ọ̀rọ̀ kẹ́rìkàlù kó sí iye ọ̀rọ̀ tó ti gbọ́ lé nìkan kọ́ wá wòye ìgbà tó fẹ́ kọ́ọ̀lù kọ́ wòye ìgbà tó wòye owó tó ń sin náà bí tí o kò lówó tó lórí fóònù gbé fóònù rẹ kọ sọ̀rọ̀ wákàtí kan kọ́ mọ́dàkẹ́ kọ́ ọ̀nà òwòye tó ti ná gbogbo èyíkéyìí inú tààrí ìbùdó òkú lè wà sọ̀rọ̀ wákàtí kan kí wọ́n lò wọ etí òtún lọ́nu orí orí àkáǹtì rẹ̀ dákun tó o tiẹ̀ lè sí iye ọ̀rọ̀ tó ti jáde lẹ́nu rẹ̀ lẹ́nu bàtí nẹ̀mẹ́ yìí èló lọ́wọ́ san fọ́lọ̀ lọ́wọ́ ajé sí wípé ẹlòmíì ò ti wá rí rẹ̀ lórí àwẹ̀ tí ń gbà ẹlòmíì ò rí rẹ̀ lórí kìyàmù lẹ́yìn tí ń ṣe ẹlòmíì ò rí rẹ̀ nínú sọ́dákọ̀ tí ń ṣe ẹlòmíì ò rí rẹ̀ nínú kùránì tó ka ẹgbẹ́ à lẹ́nu bàtà àwẹ̀ bẹ̀rẹ̀ yìí

káwọn ọjọ́ ayé rọmọdọ́ọ̀nù yọ máa lọ lọ́wọ́ kóòrù yọ máa lọ ma lọ́wọ́ lọwọ sì tún rí mùsùlùmí kan kóhun tó máa kó ọrọ̀ pẹ̀lú àwọn àsìkò tá a wà yìí kó máa lo ọ̀sán ẹ̀ kọjá pé ní ọmọ sùn àtòròjú wá òkú ọ̀nà tiẹ̀ rọ́jú kọ́ kùránì díẹ̀ kọ́ wà sí irọ́ kò ní ṣe kankan mẹ́ náà ànítẹ́mi bá ti ń sùn báyìí àwẹ̀ sábà gbò mí ẹ̀rí kò ní sùn kankan ṣe tọ́jẹ́sẹ́ olóore irú ẹni bẹ́ẹ̀ à ó má pàdánù o gbọ́dọ̀ di lóru náà kò ní sùn lóru o àmọ́ ìsùn rẹ̀ lóru kò fi ṣiṣẹ́ kankan tọ́jẹ́sẹ́ ìbáradà fóònù ni ọ̀wá bí tẹ̀ ẹ̀rí whatsapp ni ọ̀ma ṣe facebook ni ọ̀ma wò twitter ni ọ̀ma tẹ̀ youtube ni ọ̀ma wò àti gbogbo àwọn oríṣiríṣi tó kún orí fóònù tí wọ́n ń wò tó tún já àwọn tuntun tó lè délé ní gbogbo ẹ̀ ní ọmọ wò mẹ́ gbogbo àwọn kan tó lọ́wọ́ ọ̀fẹ́ gbogbo ẹ̀ ní ọmọ tẹ̀ ní ọmọ wò lórí fóònù títí tọ́jú òbí lọ́mọ lọ́wọ́ abẹ́rẹ́ kọ́lọ̀ kọ́mọ́sá làwọn àbí eléyìí jama nu ka tóni bùkátà sí láti tó mà lórí tó lè bà wẹ́ wa jẹ́ nínú ẹ̀ ní kí ẹ̀jẹ̀ tó pọ̀ jáde lára àyàn yálà èèyàn fi ẹ̀jẹ̀ lẹ̀ ni torí pé aláàárẹ̀ kan fi ó ti ń súnmọ́ yín pé tí ọ̀bá rẹ́jẹ̀ yóò kú wọ́n wá ní kán fa ẹ̀jẹ̀ lára yẹn èyí tó pọ̀ jù náà àwọn àbá lórí eléyìí ni pé tẹ́jẹ̀ tí wọ́n fà lára yẹn bá ti pọ̀ kéèyàn lọ já àwẹ̀ ni o ìdájọ́ eléyìí nínú òfin ẹ̀sìn ẹnìkan bẹ lọ́sibítù wọ́n ti tẹ́sí gbogbo ẹ̀jẹ̀ àwọn èèyàn wọn ò rí ti ẹnìkan náà lọ́ba mú wọn ló sì gbà àwẹ̀ jùlọ náà àwẹ̀ rọ̀mọ̀dọ́ọ̀nù báyìí ọ̀wọ́n ni à ah, tí ìbáyìí pé gbà ni báyìí mélòó wọn fà lẹ́jẹ̀ wọn lẹ́jẹ̀ tó pọ̀ la jáwèé rẹ sẹ́láṣí láwọn ní jáwèé rẹ kódà kọ́ jáwèé rẹ ó gbalada lórí ẹ̀ yàtọ̀ sẹ́ni tó mọ̀ mọ̀ jáwèé lórí kọ́ bẹ́ẹ̀ jẹ kankan àbí torí àǹfààní tiẹ̀ torí pé àwẹ̀ tó jáwọ́ ẹ̀mí lọ bẹ́ẹ̀ gbàlà ọlọ́wọ́ tó fún ọ ládàá ni ara ṣe olóore náà ló ṣe o akálá ṣe bí lọ́mọdé ọ̀nà bá tán ọjọ́ kan tó fi jáwèé rẹ̀ ni ọjọ́ kan ni ó tún san padà bí rọmọdé náà bá lọ tán torí ìdí eléyìí kí ló fà á tí wọ́n fi sọ bẹ́ẹ̀ torí pé ní wọ́n bá ti fa ẹ̀jẹ̀ tó pọ̀ lára àyàn ìṣeéṣe lọ́pọ̀lọpọ̀ gbà kójú ẹni tí wọ́n fa ẹ̀jẹ̀ lára rẹ̀ yìí náà fẹ́ máa fì yóò ní bùkátà sí kó jẹ nǹkan kan wọ́n tó ti gbá ẹ̀ bọ̀ látàrọ̀ tára rẹ̀ náà kú yẹ́ tí wọ́n tún wá fa ẹ̀jẹ̀ tó pọ̀

irú ẹni bẹ́ẹ̀ lẹ́tọ̀ọ́ kó já àwẹ̀ rẹ̀ torí pé kíni torí pé n tó ṣe òun kìí ṣe pé òun lọ́ mọ̀ mọ̀ nǹkan yẹn kàṣà dédé wá bẹ́ẹ̀ náà ṣùgbọ́n èyí tí ò já àwẹ̀ òun ni gẹ́gẹ́ bíi wípé o lọ sí ọsibítù wọ́n fẹ́ ṣe tẹ́sítì ẹ̀jẹ̀ wọ́n wá ra kí abẹ́rẹ́ bọ̀ lọ́wọ́ díẹ̀ wá jáde àbí wọ́n ra fa kínkínní kan tí ra fa bíi ntí ò ju ìlàjì dí abẹ́rẹ́ lọ àbá àbá ni eléyìí ọba àwẹ̀ jẹ́ o ṣùgbọ́n èyí tí wọ́n ti ń pọ̀ tó ṣe pé ni wọ́n fẹ́ fà á sí yàn lára àbí ìwọ náà ní nǹkan ṣe tẹ́jẹ̀ tó pọ̀ jáde ni Islam ò fẹ́ tí ó tún wá dá wàhálà mi ilẹ̀ sí ọ̀la wọ́n lé lẹ́yìn ó ti bá ó ti bá àwẹ̀ rẹ jẹ́ kọ́ ọ lọ́ọ́ lé ṣe kí ni o kọ́ kọ́ já àwẹ̀ rẹ jọ́nà kọ́ wá nǹkan jẹ kí àárẹ̀ ọmọ bàá tún gbé ìwọ náà àmọ́ ṣe ni ó tún àwẹ̀ ẹjọ́ yẹn ó tún san nínú àwọn kan tó ba àwẹ̀ jẹ́ òun náà ni kéèyàn ọmọ mọ̀ bóyá ó ń fìlì bí nǹkan kan nínú rẹ̀ àbí bí ìgbà tó kan fẹ́ máa rìn ọwọ́ mọ̀ mọ̀ ọwọ́ akọ̀ ọwọ́ bọ̀lọ̀ fún pé kó wò ó bìbì gbogbo ẹni tó bá ti ṣe eléyìí nínú sàlásìlá àwọn káwọlẹ́ wà ayé ọ̀rọ̀ káwọlẹ́ náà lẹ́nu àwọn àbá àwé tó ń bàjẹ́ ni o ṣùgbọ́n ẹni tó bá lọ jẹ́ sí wípé kèé sóun ló fà á èbí kan ṣàdédé wá náà ni ló bá bì bó sì bì í tábàyìí náà lẹnu rẹ ti tún dá padà ìsìláàmù ní kíru ẹni bí ọ̀sán ẹnu rẹ nù kọ́mọ bá àwẹ̀ rẹ lọ nǹkan kò sí àwẹ̀ rẹ o torí pọ́rọ̀ ànábì lélẹ́yìn ànábì ní gbogbo ẹni tó bá gẹ́sí pé èbí bí kàn dé náà ni kì í sóhun ló fà á wọ́n lélẹ́yìn ò sí nǹkan kan lọ àwẹ̀ rẹ kọ́mọ bá àwẹ̀ rẹ lọ ṣùgbọ́n ẹ̀ńtẹ́ bóun ló máa máa fa èbí fún rẹ yálà ọkọ̀ ọ àbó tẹ inú ara rẹ ní débi sábì jáde

ọwá tí òkú ti bó ti ń lò bi ló O fi ní ilé òní ló gbà tẹ́lẹ̀ kọjá sọ́nà rẹ o tọ́ba kọjá sọ́nà ọ̀fun àwẹ̀ bàjẹ́ nù tọ́ba ìsìn kọjá sínú àwẹ̀ bàjẹ́ nù ìsìláàmù fẹ́ pẹ̀lú ọmọ lórí ọkọ ẹnu rẹ̀ kése pé òórùn tí ọmọ rùn tó ẹ pé tọ́ba ń sọ̀rọ̀ wọ́n máa gbé òórùn aláwẹ̀ yìí tá nẹ́bí sọ àti lólò ti máa wá kèé ṣe òórùn tẹ́ntí ọ̀pọ̀nu kèé ṣe òun lànẹ́bí sọ òun pé òun ẹ̀ aláwẹ̀ rárá o pé ìwọ̀n lóòórùn ọ̀dà ju òórùn àlèmísìkì lọ ọ̀pọ̀lọ̀ fẹ́ràn rẹ̀ rárá yìí ń kọ́ o èyí tá nẹ́bí tọ́lọ̀ ń fẹ́ràn tá nẹ́bí sọ yẹn láti lólò ti máa wá kèé ṣe òórùn tẹnu tó o bàbá ah ìyẹn ti fọnú sáyì ah bí ṣe mọ gbẹnu kìnnì rárá o o bá àkọnú sáàrì kó o tún kí súnmù ìfò o tún kọnu kó o kí ìran àyílà kọ́ kọnu kọ́ ọ bẹ́ẹ̀ kí ásìrì kọ́ kọnu ọ kí mọ́tìrì kó o fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kankan ọkọ̀ ń pé ẹnu rẹ̀ yóò ṣe dáadáa náà ni yálà o sùn ni àbò ti dákẹ́ jẹ́jẹ́ tẹ́lẹ̀ tó sọ kankan gbogbo àsìkò yìí téèyàn bá dákẹ́ gbogbo àwọn kan nínú sísí ànábì ni ànábì ẹgbẹ́ kí wọn wá máa bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kọ́ wá gbé mú sẹ́yìn kọ́ wá gbé tó lé ẹnu rùn ni Islam ò fẹ́ o wọ́n á gbẹ̀dọ̀ pọ̀ ń báwẹ̀ rárá o fọ́ ẹnu rẹ dáadáa kẹnu rẹ ó mọ́ kọ́mẹ́tẹ̀ sí pé ńgbà tó bá ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ lọ́wọ́ wá gbé mú sẹ́yìn torí pé kíni torí pé ẹnu rẹ rùn bákan náà nínú àwọn nǹkan tó ṣe pàtàkì tó jẹ́ dandan fáláwẹ̀ òun ni kéèyàn jìnnà sí rọ́pùpá o irọ́ orí fóònù tó káyé níbo lẹ́wà báyìí áà ah, títí ti sọ̀rọ̀ yìí jìnnà gan mo wà ní tíráwù mo wà ní tíráwù mo ṣe wà yìí mo wà lọ́nà pátákọ́ọ̀tù mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́ yìí subhanallah ó tọ́ sí ìfẹ́ ń pa àpọ́tì nítòsí ẹ̀ eléyìí ṣẹlẹ̀ láwọn ọdún kan arákùnrin kan ó kọlù ìyàwó ẹ̀ arákùnrin yẹn ò sí ń lé. ó wá ìyàwó ẹ̀ torí pé ìyàwó náà dágbére fún kó wọn fẹ́ tíráàmù àbí sọ́ọ̀rì ọkọ ni ọkọ náà dágbére fún wọn fẹ́ ó lóun lọ sí Àbújá wọn wá ẹ̀ ìyàwó wá ẹ̀ wá pé àbúrò ní dájú wa ti ah, àbújá ń dùn lọ́wọ́ òun wà ẹ̀. níbi sọ̀rọ̀ pé òun àlàbùjá subhanallah nígbà tí àwọn súnmọ́ tó ń kula sọ pé ará àbújá bóòlù bẹ́ẹ̀ jábọ́lẹ̀ lọ́wọ́ jẹ̀mọ́ gbogbo orúkọ bẹ́ẹ̀ kọ̀dá lọ́jọ́ lásán kátóló wá pé lọ́wọ́ lọ́nà ọ̀bẹ ẹ má jà máa fi ládàtà gbà bí àwẹ̀ wa ẹ má jà máa ṣe lóko kéèyàn máa gbà àwẹ̀ lọ́wọ́ ẹ jìnnà sí lọ́kùnbá o bọ́tẹ̀ ẹ̀jẹ̀ sí pé lọ́jọ́ lásán náà ọ̀yẹ̀ ká jìnà sí irọ́ pípa o bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹ̀yìn ìmọ̀ pẹ̀gànyà ìmọ̀ búyà àwa ọlọ́kadà àwọn onímọ́tò ọ̀yẹ̀ kó ti má ẹnu ó ti má ẹnu kalẹ̀ bẹ́ẹ̀ ni kaba ti lè ti wàwà kú àgbà olórí kú náà kò ní dá owó ọ̀rọ̀ òfò òkòrò lẹ́yìn náà ẹ̀jẹ̀ jìnà sí òkòrò àwọn sọ̀rọ̀ ẹ̀jẹ̀ jìnà sí bó ti ẹ̀jẹ̀ sí pẹ́kẹ́ ṣe lọ àwẹ̀ nìkan báwẹ̀ bá lọ tán náà kọ́ mọ́ wa la kí wọ́n á gbé kílódé à ọkùnrin wọn kú yẹn yóò kú yẹn mọ́ni à Ramadan ó ti lọ workshop Ramadan ó ti wá dé gbà tó dé yẹn ó ń practicalize tó kọ́ ní workshop bó ti yẹ kó rí lára wa nìyẹn o gbogbo àwọn ìwàkiwà tí Ramadan àtọ́dún ní dé bá lára wa. tí rọmọdọ́ọ̀nù yẹn wá ń gbà á lẹ̀ tí ń gbà á lẹ̀ ká tí rọmọdọ́ọ̀nù ó gbà á tán yányá tí rọmọdọ́ọ̀nù wá wá lọ tán náà ká má tó padà síbẹ̀ lọ. bákan náà anabi sallallahu alaihi anabi yìí ká máa ń wa káwọn ọmọ padà tí fi ni wípé èmi ń ọ padà kí wọn làbẹ sùn pẹ̀lú tẹfóònù tó ẹlọkọ fún yàn báyìí ẹjẹ alọmọ pé bó ṣe wá rí wọn àwọn afáàní ẹlọmọ ìpínlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn èèyàn ká má jẹ ká má wọn kápá àbí gbáwẹ bó ṣe ṣòro tóun ọmọ tó rọrùn èyí tó ṣòro báwọ èèyàn jù òun ni kí wọn fi nǹkan tí wọn ti bá rẹ nǹkan tí wọn ti máa ń ṣe káwé tó dé nínú àwọn àsọkúsọ ọ̀rọ̀ nínú àwọn ìṣekúṣe kí wọ́n wá bí ilé ilé òní máa sọ̀rọ̀ fún wọn ẹ̀rí gẹ́gẹ́ àwọn àbá àwọn ẹni rè sáájú ṣe wí wọ́n ní ààwẹ̀ kéèyàn máa jẹ kéèyàn máa mu òun gbígbàjù bó ti wọ́n lòun gan òun gbígbàjù torí ti máa la yóò ti kú ká iná gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ká gbìyànjú ká máa sọ́ra lórí ẹ̀ ọ̀dọ̀ ọkọ̀ mùsùlùmí o kó máa fi ilé títóbi ọlọ́run nínú ẹ̀mí ẹ̀ kó sì máa mọ̀ ẹgbẹ́ lórí gbogbo nǹkan tóun bá ń ṣe ní gbogbo àsìkò tóun kó wọn wà ọlọ́run bá lè wọ láàrin o kó wọn wá sọ àwẹ̀ níbi gbogbo nǹkan tó lè sọ ọ́ dẹni tí ò ní ní ládá kankan àbí tó lè dí ládá ẹ̀kú kó sọ àwẹ̀ rẹ̀ ń bẹ̀ kó sọ́ra ẹ̀ kó mẹ́jọ ṣẹlẹ̀ sí wọn. ẹ nínú ṣe nínú ṣiṣẹ́ àwọn ẹni rẹ̀ ṣáájú orúkọ tí wọ́n bá ti ń gbà báyìí àwọn alájò òkú sí mọ́sálásí ni wọ́n wá béèrè lọ́wọ́ wọn pé èé ṣe tó fi fẹ́ pé mọ́sálásí náà máa jò òkúta ibẹ̀ sẹ́yìn kan mọ́nú àwẹ̀ à wọ́n láwọn ń sọ àwẹ̀ àwọn ni àwọn ń sọ àwẹ̀ àwọn àwọn ọ̀fẹ́ kí ládàá ló fi kù àwọn ọ̀fẹ́ jòkó síbi táwọn yóò ti máa sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn àwọn ọ̀fẹ́ jòkó síbi táwọn ti máa gbọ́gbọ́ púpọ̀ àwọn ọ̀fẹ́ jòkó síbi táwọn ti máa rí ìrìkúrì àlẹ́ mi sì sọ fún wa nípa ní fún bàbá lẹ́yìn pé gbogbo ẹni tó ló ń pààwẹ̀ tí ò fi ọ̀rọ̀ irọ́ sísọ lẹ̀ ẹ̀rí èké ìmọ̀ apẹ̀gbẹ̀ èèyàn tí ò fi lẹ̀ ànábi ni oúnjẹ tí ò jẹ múmu nǹkan tí ò mu nǹkan ọlọ́run ò ní fi ṣe kankan o ìtumọ̀ rẹ̀ ni pé àwẹ̀ ti ń gbà wọn kọ́mọ̀lì tí ẹ̀sán kankan lórí ẹ̀ àwa bẹ̀rẹ̀ ọ̀bàtà lánàá àánú ẹ̀ kọ́nà ń sàṣọ àwa níbi tó ní díládàá wa kù àbẹ̀rẹ̀ ọ̀bàtà lánàá àánú ẹ̀ rọ̀mọdọ́n àti èyí tá à ń gbà lọ́wọ́ yìí kọ́lọ́ fún kàwá sínú ẹrú tí ó gbà parí tí ó wàá gba oṣù yìí parí tí ó wàá gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé tí a wà bá ládàá ara wọ ládàá wa wà jù ọ̀lọ́ اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين وتب علينا يا ربنا انت مولانا فاغفر لنا وارحمنا وانصرنا على القوم الكافرين اللهم افتح لنا ابواب رحمتك اللهم افتح لنا ابواب رحمتك اللهم نسالك علما نافعا ورزقا واسعا وعملا متقبلا برحمتك يا ارحم الراحمين اللهم اجعل لنا قبولا لديك وقبولا لدى الناس لنشر دعوتك دعوه السنه برحمتك يا ارحم الراحمين اللهم ثبت اللهم ثبت دينك دين الإسلام هذا البلد وما جاورها برحمتك يا أرحم الراحمين اللهم استرنا بسترك الجميلة اللهم استرنا بسترك الجميلة اللهم استرنا بسترك الجميلة اللهم آمنا بأوطاننا اللهم آمنا بأوطاننا ولا تسلط علينا من لا يخافك فينا ولا يرحمنا برحمتك يا أرحم الراحمين وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله